bóyá lẹ mọ̀ pé àwọn nǹkan ìjà oríṣiríṣi tí wọ́n ń kó kiri iwájú yín ni wọ́n ń kó gbà ẹ̀yin lẹ fura kódà ọ̀pọ̀ àwọn fúlàní ọlọ́kadà tí ń gbé yín lọ́kadà lọ sọ́jà rè chọ́ọ̀chì rè ilé ọ̀rẹ́ rè patí bóyá lẹ mọ̀ pé nígbà míì orí ìbọn lẹ jókòó lé ẹ̀yin lẹ́ẹ̀kan mọ́ wọ́n ń gbé yín gbakú wọ́n ń gbé yín gorí ikú ń gbékúgbègbè yín lọ ẹ̀ sì fura torí ẹ̀ la ṣe ń pé ká wà ní tojútìyẹ́ tàparò ríran káwọn láńlọ́ọ̀dù gbogbo kí wọ́n mọrú ẹni tí wọ́n ń gbà sílé ẹ má gba fúlàní sílé kẹ ẹ má bàa rugi oyin àwọn wo lẹ fi ń ṣe síkírọ́rítì aṣọ́nà aṣààbò nínú ilé yín tí ń ṣí géètì sílẹ̀kùn fún yín níjọ́ tí wọn ó bá sílẹ̀kùn fún kú um ẹ jẹ́ á ṣọ́ra o àní kúkú ọ̀pálàdọ̀ àní kúkú ọ̀pálàdọ̀ o ẹ jẹ́ ìkìlọ̀ yìí nìkan ni Yorùbá Gidi News níbi àgbémúròyìn wá fáwọn èèyàn wa ìkìlọ̀ yìí là ń ṣe ẹ jẹ́ á wà ní tójútìyẹ́ tápàrọ̀ ríran ìkan lára àwọn Fúlàní ọ̀hún lọ́wọ́ báyìí tó jẹ́ pé abẹ́ síìtì ọ̀kadà ní kó bọ́ sí kó ọta àbọ̀ sí ṣe é sì mọ iye tí wọ́n ń ta ìbọn AK forty seven kan No, you have to do it properly. it to the front, yeah. Yeah. Then while I'm loaded with weapons, that's what you have here. Intelligence-led operation. Operatives under intel generating groups tracked, monitored, and clinically executed the stacks. There are still other suspects in connection with this crime that are on the run, but we can assure the country that we will get at them and will bring them to justice.